olórí naomi sọ̀rọ̀ ilẹ̀kùn lórí ìrírí rẹ̀ láàfin ọ̀ọ̀ni àti bí ìbálàjà yóò bá wà láàrin òun àti ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀ọ̀ni ilé ifẹ̀ hmm. olórí naomi sílẹ̀kùn ọlá tí í ṣe ìyàwó ọ̀ọ̀ni ilé ifẹ̀ ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì tẹ́lẹ̀ rí tí a ò bá gbàgbé a ó rántí pé olórí naomi ni aáwọ̀ bẹ́ sílẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ ọ̀ọ̀ni ti ilé-ifẹ̀ ní nǹkan bíi ọ̀pọ̀ oṣù díẹ̀ sẹ́yìn èyí tí ó ṣokùnfà ìpínyà kíkó ẹrù kúrò láàfin ọ̀ọ̀nìrìṣà nígbà náà Naomi ló jẹ́ kó di mímọ̀ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn oníròyìn pé òun kò ṣetán láti padà sáàfin ọ̀ọ̀ni lọ sorogún gbépọ̀ pẹ̀lú àwọn olórí àgbà bíi mẹ́fà tí wọ́n wà láàfin ọ̀ọ̀ni olórí naomi nígbà tó ń ṣàlàyé ìgbé ayé rẹ̀ láàfin gẹ́gẹ́ bí ìrírí kíkorò àti ìrírí tó láàdùn gẹ́gẹ́ bí olórí náà ṣe wí ó ní àwọn ẹ̀kọ́ tóun kọ́ láàfin òní jẹ́ ohun tó wúlò fún ara òun tí ó sì ran òun lọ́wọ́ láti lè tún ìgbé ayé òun ṣe ó ní òun jẹ́ obìnrin aláìláápọn aláìlágbára oníwà tí òun sì kórìíra ìjà tàbí asọ̀ pẹ̀lú ẹnikẹ́ni. ó ní àwọn ẹ̀kọ́ tóun kọ́ láàfin òní jẹ́ èyí tí ó wúlò fún ara òun tó sì ran òun lọ́wọ́ láti tún ìgbé ayé ara òun ṣe ó ní òun gbádùn ọgbọ̀n ọdún òun tí òun lò lọ́wọ́ báyìí ọgbọ̀n ọdún náà mú òun jẹ́ alágbára sí i òun sì jẹ́ obìnrin aláìlágbájá oníwà pẹ̀lẹ́ ó ní òun wọnú ààfin náà pẹ̀lú ìwà pẹ̀lẹ́ ṣùgbọ́n tó ní ààfin ò rí báun ó ní èèyàn gbọ́dọ̀ jẹ́ alágbára onígboyà láàfin hmm. ó ní ǹjẹ́ òun dàbí ẹnìkan tó lè yẹ láàrin àwọn olórí àgbà mẹ́fà tí wọ́n lágbára pẹ̀lú ọgbọ́n tí wọ́n ń gbé láàfin ọ̀ọ́nìrìsà ó ní kò lè ṣeé ṣe bó ti wulẹ̀ kó mọ torí pé òun jẹ́ obìnrin aláìlágbájá aláìláápọn oníwà pẹ̀lẹ́ ó ní kò lè rọrùn fóun láàrin àwọn olórí mẹ́fẹ̀ẹ̀fà náà láàfin láti máa gbé pọ̀ ó ní ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ aláápọn ọ̀kan sì tún ni kéèyàn ṣetán láti dàpọ̀ bá èèyàn gbé pọ̀ ṣùgbọ́n nǹkan tóun lè sọ tó sì dá òun lójú ni pé òun jẹ́ ìyàwó tó ń dúró de ọkọ ó ní òun kò mọ̀ bọ́lọ́run ṣe ń ṣètò náà nítorí pé òun ni aṣètò òun ló ń ṣe ohun gbogbo létòlétò ó ní ṣùgbọ́n ètò ńlá kan ò ní pẹ́ gbéra sọ àmọ́ tí àwọn èèyàn bá ń sọ nípa agbọ̀ndàn ọ̀rọ̀ ayé òun olórí naomi wá sọ̀rọ̀ ó jẹ́ kí ó di mímọ̀ pé lọ́wọ́ báyìí o àpọ́n sì ni òun òun kò sí lẹ́ẹ̀dẹ̀ ọkọ àmọ́ ẹnikẹ́ni tàbí ọba kọ́ba tí yóò gba ọkàn òun gbọ́dọ̀ jẹ́ alágbára ènìyàn olórí naomi sọ̀rọ̀ ilẹ̀kùn lórí ìrírí rẹ̀ láàfin ọ̀ọ̀ni àti bí ìbálàjà yóò bá wà láàrin òun àti ọba adéyẹyẹ ẹni ìtàn ògúnwúsì ọ̀ọ̀ni ilé-ifẹ̀ fún ìpolówó ìpolongo ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó facebook wa drive tv èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì drive tv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 driving you around the world.